máa mọ̀ o lè kó ten million síṣẹ́ kó má rí kó má rí one million gbogbo ala ti mọ̀ yẹn nínú tó ṣẹlẹ̀ náà lẹ ti rí odidi irun orí ẹ̀ wọ́n fa kúrò ààrẹ láti rí àfẹ́ lólé wọn ò ní jẹ́ ká lò ó àní rí ibi gidi lò ẹ̀yin náà rí láwọn ibì kan wà tó yẹ pé a máa ṣe máa join ní tá fẹ́ lo club irú bí ìsìn tá a bá búkọ̀ ẹ̀ wọ́n lè ní two hours la máa lò kò tó wá tá a bá jáde àṣẹ ìlọ́wọ́ exterior lé mi tó fine la máa compliment ẹ̀ mọ́ àárín tó bá ti ń jáde á lọ ṣètún lọ sílé míì láṣẹ máa ṣe tá a bá ní bedroom àṣẹ ìwà hotel míì tún lọ book tá a fẹ́ lo kitchen àtúnlo kitchen lé yẹn àtúnlo kitchen lé míì ẹ rí i pé kíní yẹn wá rí iṣẹ́ tó yẹ ká fi ọjọ́ kan ṣe àti ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin àwọn èèyàn máa jẹun sí wa lọ́rùn wọ́n máa ṣe lọ́tún lọ́sì àwọn ọmọ tá ti yẹ wá pọ̀ ìbámi lílù ni tó máa di wàhálà tààtẹ̀ nílé ìyáṣẹ́ ẹjọ́ ẹ̀fọ́ àlóòrò ìwọ five ló èló la fi bìí ṣe fi èló la fi ṣe fi tẹ̀lé gba five hundred lọ́wọ́ wa so àwọn kan tí oníkálukú ń fèsò pọ̀ tẹ bá tó wá ṣe tán ẹ̀tú dọ́dọ̀ dọ́dọ̀ editor ìyẹn tún lè dorí gbogbo ẹ̀rù ní studio ìmí tún lè lọ tẹ́ẹ̀nì rí mọ́ tẹ̀sẹ̀ máa lọ bẹ actor mi lọ́tún lọ́sì àwọn actor àtọ́dẹ̀ pọ̀ náà tẹ́ pé location mi mi àdébáyé tó bá fẹ́ gbowó kò ní bá yín ṣakọ à bàbá two days lẹ́nu pẹ̀lú wa a ní kò sí wàhálà èló lè fẹ́ gbà three hundred thousand ẹ̀jọ̀ yẹn ká fún yín two hundred tó bá ti gba two hundred yẹn sàkáǹtì tọ́ báyìí tó bá wá ku ó kọjọ́ mẹ́ta ká ṣiṣẹ́ à bàbá ọ̀túnla ní ẹ̀ ẹ̀ èmi ò fẹ́ o kí ni kan ọjọ́ kan péré mo ní o à ṣé báyìí lọ́jọ́ méjì ọjọ́ kan ọjọ́ kan mo fẹ́ lò ọjọ́ kan mo fẹ́ lò ọjọ́ kan yẹn náà máa dé three o'clock a lè sọ fún ẹ pé òun ti ṣiṣẹ́ lọ́jọ́ kejì àwa bẹ̀rẹ̀ sí mú orí àfàmọ́ pàkọ́ mọ́ gbogbo ẹ̀ gbogbo ibi tó ẹ ta ti lọ bú ibo mí gan a lè sọ owó kílọ̀bù báyìí bọ́n tó ló sọ pé òun lọ ìwájú ilé la ti máa yà á so ó máa affect ẹ wà débi pé táwọn míì bá ń wo iṣẹ́ yẹn tó máa ń compare pẹ̀lú àwọn English movie wọ́n máa ń rí i pé ìyàtọ̀ máa ń pọ̀ kó ṣẹjọ wa nítorí tá a bá tún ti yàtọ̀ times two òun yẹn la tún máa rẹ̀ torí náà ṣùgbọ́n ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ wípé àtúndà ọjọ́ ìní ọlọ́run tó wá bá a ṣe ní rọrùn délé bravo ẹ̀wà ní bínú ni ẹ̀wà bá a kọrin kóńtàkù jó ẹ̀tọ́fẹ́ náà kó náwó ẹ̀tọ́fẹ́ tó ọkọ̀ jó títítítítítítí tabalẹ̀ láwọn tá a retí gan kódà mi ní kọ́ọ̀tì àlọ́bá wọn kọ̀rọ̀ àjọyọ̀njú ẹ̀sìn kọ̀rọ̀ ni because èmi ń gbádùn yín dáadáa dáadáa dáadáa lágbára ọlọ́run òkè òkè.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 ní díẹ̀ díẹ̀ nítorí pé a ti wà nínú ọtí pẹ́ a ò dẹ̀ ní inú ọjọ́ solóko ọlálẹ́kan ọ̀làdàpọ̀ ọmọ látúndí lórúkọ mi lẹ́ẹ̀kan sí àti wà ń gbé tipẹ́ ṣùgbọ́n mọ̀ nítorí bọ́ọ̀ ló jẹ́ kí gbogbo àwọn èèyàn wa pẹ́ níbí of Chelsea tó tọ́ of Man U wọn ò ní dé wọn ò ní lè sọ̀rọ̀ of Gunners oh God bless you èdè náà là ń fọmọ yìí sí òkò sì tó fún wa lówó ìtabalẹ̀ tún ta tó wá tún lùsì náà àtúnmú bí àná kò sí wàhálà ẹ jẹ́ ká máa ṣe gbogbo ẹ̀ ní pápápá afẹ́bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn wá láti wá ran Queen Latifat Adébáyọ̀ lọ́wọ́ nítorí pé owó kékeré kọ́ la fi ṣe sinimá àti play ẹ̀ gbé tí everybody ti rí woro sí woro àti ájà sẹ́lẹ̀ ní báyìí ẹni àkọ́kọ́ tá a máa sáré pè ọlọ́run jẹ́ arógun àsáré pé o lágbára lọ́hùn tó bá ti ẹ̀ sáré pé ẹ wá wo orin ọlá iyì ló máa jẹ́ lágbára ọlọ́run ẹni tá a máa kọ́kọ́ pè láti wá ràn wá lọ́wọ́ torí ẹ la máa máa bẹ̀ J Money ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ bọ́ ṣe máa máa bọ̀ J Money kọ́ máa bá wa bọ̀ ká bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ẹ̀ ní gbàgbàgbà jẹ́ mọ́ni àtẹ̀wọ́ yẹn ò tó o kí ló ṣẹlẹ̀ kí là ń rò ṣé àwọn ọkọ tá a fẹ́ gbé sùn ni àbí àwọn bọ́ọ̀sì fẹ́ wá gbé wa èwo nú ẹ̀ jẹ́ mọ́ni wọ́n wọ́n lọ wọ́n lọ tọ̀. King Dre kọ́ máa bọ̀ King Dre ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. King Dre ẹ bá mi pàtó ọmọ ọmọ yín bọ̀ yẹn ọba lọba máa máa jẹ́ ní gbogbo ìgbà ọba lọba máa máa jẹ́ ní gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe ọba dẹ̀ ṣe kí ni ọba lórí gbogbo ẹ má gbèsè lọ́mọ ọkọ ń bí o mẹ́rin ni wọn ló ti lóyún o. ó yẹ wà bọ̀ ẹni ńlá ló ń ṣe òun ńlá ó ti ń sọ látàárọ̀ pé àwọn èèyàn mi ń bọ̀ wọ́n dẹ̀ máa dé ẹ bá mi lòkè sẹ́gbẹ́ mi ẹ bá mi lòkè sẹ́gbẹ́ mi nǹkan rí nǹkan dùnú la máa máa ṣe ìtókù kọdún yìí parí tábà sọ pé ọmọ máa fi gbẹlú nínú òbí wọn owó ńláńlá iṣẹ́ ńláńlá ìdùnnú àtayọ̀ ló máa wọlé wa o sáà. Your own na baba na for where my own. Ẹ̀kalẹ̀ ẹ̀yin dájú wa ẹ̀yin mọ́mí wa ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa orúkọ mi ní Tura Ẹ̀wọ̀n. Lójú ti tèmi, ìsò ń bọ̀, ó ṣe dáadáa, ó try. Ọlọ́run túbọ̀ máa ràn án lọ́wọ́ láti máa ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. ẹ bá mi pàtẹ́wọ́ fún un ṣé ẹ ti rí gbogbo ibi tí akọwọ́dé nìyẹn o tó bá jẹ́ nínú fíìmù wọ́n máa ṣe nọ́mọ̀nọ́mọ̀ but eh, èmi gan nìbí ṣe kà ní mo pè é mo mọ̀ pé kò lè expect ẹ̀. ṣé ẹ wá òkè ó wà òkè gbogbo alájọ wo kò sí àjọsìn kankan ju pé kí ọlọ́run kó fi àlùbáríkà sí irọ́ gbogbo wa pa irọ́ everybody ń pa kò sẹ́ni tó perfect so kò sí mr perfect kò sí mrs perfect ní kankan so kọ́lọ́n dé gbogbo iṣẹ́ tá a bá ń ṣe kọ́lọ́n bá wa dé ní adé so he is perfect to my own best of knowledge ẹ bá mi ẹ ṣe. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹ rí i.